الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الإمام ابن القيم رحمه الله وسأل إلى أن النبي محمد صلى الله عليه وسلم وني نبغى ما أجبي fún anabi pé kánabi ọ̀sẹ̀ sọ láti sí lára anabi máa ń béèrè hal alayhi daynun ǹjẹ́ òkúta ẹ fẹ́ ká ṣe sọ láti sí lára yìí ǹjẹ́ gbèsè wa ń bẹ lọ́rùn rẹ̀ bí tí ọ̀jẹ̀ nìkan kan lówó sọ́jà yẹn lówó àbí ọ̀jẹ̀ yẹn lówó tí òkú yẹn ò jẹ gbèsè anabi sallallahu alaihi wasallam yóò ti sọ láti wò aljanaza sí lára ṣùgbọ́n tí gbèsè bá bẹ lọ́rùn rẹ̀ anabi òní ṣe sọ̀látù aljanaza sí lára ṣùgbọ́n yóò yọ̀ǹda fáwọn sàábé pé kí wọ́n ṣe sọ̀látù aljanaza sí lára ìdí ni pé sọlá àtúntà nàbì sallallahu alaihi wasallam bá ṣe sókù lára ìsìpẹ̀ ni a sì mọ̀ pé ìsìpẹ̀ ànábì sallallahu alaihi wasallam yọ̀ọ̀sẹ̀ náà ni bẹ́ẹ̀ ni èèyàn á sọ ọ̀rọ̀ rẹ̀ rọ̀ sára gbèsè tó jẹ ni kò ní rà àlùjánnà wọ̀ ṣáájú kí wọ́n tó san gbèsè yẹn fún un ìdí inú tí Ànábì sallallahu alaihi wasallam kẹfì ṣe sọ láti sára ẹni tí ọba kú pẹ̀lú gbèsè lọ́rùn sọláàtù rẹ̀ ìsìpẹ́ ni ìsìpẹ́ rẹ̀ ó sì sẹ́ẹ̀ ẹni tó sì kú pẹ̀lú gbèsè lọ́rùn kò lè ra àlùjáná wọ̀ ṣáájú kí wọ́n tó san gbèsè yẹn fún un. ìdí inú tá nàbì sallallahu alaihi wasallam kì í fi ṣe sọ̀láàtì sí wọn lára. ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ bá wa tó fún ànábì níṣẹ́gun tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùgbà tárísìkì ń wọlé lóríṣiríṣi ànábì bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀láàtì sí ẹni tí ó kú tó ń ti gbèsè lọ́rùn lára yóò sì bá a san gbèsè rẹ̀ yóò sì bá a san gbèsè rẹ̀ náà ló ti sọ pé ana awla bil mu'minina min anfusihim mi lẹ́tọ̀ọ́ sáti sàánà amúmìnì jùbá amúmìnì ṣe lẹ́tọ̀ọ́ sí kí wọ́n sàánú orí ara wọn lọ. faman mata wa alayhi فعلي قضاؤه láti sin ìlànìkẹ́ni tó bá kú tó ń ti gbèsè lọ́rùn èmi ni màá má bá san gbèsè náà. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم màtá yẹn sọ kalẹ̀ anabi sọ bẹ́ẹ̀ yẹn pé anabi sallallahu alaihi wasallam ọlẹ́tọ̀ọ́. lọ́tọ́ sí ju láti sàánú àwọn mìíràn ju báwọn sì lè sàánú ara wọn lọ. ẹ wọ ara àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ bá àṣìṣẹ́lẹ̀ ìyá ni wọ́n jẹ́ fáwọn ìgbàgbọ́ rẹ̀. tọ́ lẹ́yìn túmọ̀ sí ewu ńlá eléyìí ti ń bẹ lórí gbogbo ẹni tó bá kú pẹ̀lú gbèsè èèyàn lọ́rùn èèyàn á máa kú pẹ̀lú gbèsè ọlọ́run lọ́rùn èèyàn á sì máa kú pẹ̀lú gbèsè èèyàn lọ́rùn gbèsè tọ́lọ́wọ́ bá wa gẹ́gẹ́ bí zakia hajj ìlérí màá ṣe báyìí sọ́lọ́ ní dáadáa gbogbo eléyẹn téèyàn bá ṣe gbèsè tọ́lọ́ ni èyí tó bá ní ṣe pẹ̀lú owó nínú ẹ̀ yóò máa bẹ nínú al-huququl muta'alliqatu bi'ayni at-tarika. الواجب إخراجها بعد مؤن التجهيز كما بيننا هو تونسي pẹ̀lú dúkìá tó kù fi so a ò gbọ́dọ̀ yọ nǹkan kan nínú owó yẹn fi san gbèsè míì tó téèyàn a sì gbọ́dọ̀ yọ nǹkan nínú owó yẹn láti fi pé wọ̀síyà tó kù sí kalẹ̀ á ń bọ̀sibọ́sí pápín ogún síwájú ká tó san àwọn gbèsè tọ́jẹ́ tọ́lọ́wọ́n ọba yẹn. torí ẹ̀ wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè nípa ẹni tí ọdì ọlọ́run ọba ní gbèsè kankan ó sì pọ́n náà ló fẹ́nu ara rẹ̀ sàdéǹkó ó ṣe báwo ni sáà lè pàtì àbá gbọ́dọ̀ ṣe anabi ni uqdu fadaynu Allahi ahaqqu an yuqda ẹ san o torí gbèsè ọlọ́run ọba gan ọlọ́lẹ́tọ̀ sí jù torí pé gbèsè ọlọ́run ọba gan ọlọ́lẹ́tọ̀ jù yìí pé ká ìbáyé wa a rí i pé púpọ̀ nínú àwọn mùsùlùmí ló ń kú pẹ̀lú gbèsè ọlọ́run lọ́rùn ẹni tí ọ̀yọ́ zaka bóyá tọdún díẹ̀ ni àbọ̀dún pípọ̀ gbèsè ọlọ́ọ̀ni. nígbà tí a bá fẹ́ pín dúkìá ru ẹni tó kú yẹn tá a bá mọ̀ yín pípọ̀ san zakat ọdún kan àbí méjì àbí mẹ́ta gbogbo ẹ̀ lágbọ́dọ̀ kọ́kọ́ yọ nínú dúkìá rẹ̀. alhaj ọ̀ràn yẹn ni ẹni tó kú tí ò ṣe hajj gbèsè ọlọ́ọ̀bẹ lọ́rùn rẹ̀ wọ́n á bá ṣe hajj yẹn. wọn náà wá wò ó láàrin kí wọ́n digbá dirù kó di gàrí ẹ̀sìn rẹ kọ́ gbọ́nà mẹ́kà wọ́n lọ sí hajj àti kí wọ́n bọ́ sí lẹ́yìn ìgbà tó bá kú èwo ló wù wájú jàmá. ṣé ká ṣe fúnra wa ni àbí kí wọ́n bá wa ṣe. gbèsè ọlọ́run òun gangan lọ́lẹ́tọ̀ọ́ sí ju pé ká tètè san. gbèsè ti yàn ó tún léwu púpọ̀ ju gbèsè tọ́lọ̀ lọ. ìdí ni pé èèyàn tí ò bá sorí jìn ọ tẹ́ ẹ bá fi jọ túká láyé ń bì kò sí bó ṣe lè sorí jìn ọ tó bá di lọ́la al-qiyam torí wọn náà gan ní sorí jìn tó bá di lọ́la al torí ẹ gbogbo owó tá a bá mọ̀ pa gbà gbogbo owó tá a bá mọ̀ pa yá gbogbo nǹkan ní nǹkan tá a mọ̀ pa mú bóyá gbàá pẹ̀lú pọ́nítìn ofinufẹ́dọ̀ fún wa ní ní yíyá àwọn ọ̀wá dá padà máa ń torí pa adájú torí pa àwọn òkúkú gọ̀ bá a ṣe máa da lásà kárán ti pé sírò ń bẹ ń jọgbìn dà òkè hàn kò síbi tó fẹ́ jàjàbọ̀ torí ẹ̀ gbèsè ọlọ́run àti tèèyàn ọ̀yẹ kéèyàn kú láì jẹ́ pé àwọn ẹni tó fi sílẹ̀ bá a san ó wá nínú hadith eléyìí tí imaamu tirmidhi rahimahullahu ta'ala gbé jáde ó ní nafsul mayyiti marhunatun bidaynihi hatta yuqda an ẹ̀mí òkú wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ ní òkú ní nísìmí kò ní rọ́nà lọ títí tí wọ́n fi bá a san gbèsè o nínú sahihi muslim arákùnrin kan wá béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam jẹ́ tí wọ́n bá jagun sójú ọ̀nà ọlọ́run tí wọ́n wá pa mí sójú ogun yẹn sọ́nà ń forí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ ni bárakùnrin ti ṣe pẹ̀yìn láti ń lọ anabi ni wọ́n pè padà wá kí ni ìbéèrè tó ṣe gan-an rí ó ní mo ní tí mo bá jagun sójú ọ̀nà ọlọ́run nítorí àtìgbẹ́sìn ọlọ́run ọba ga tí wọ́n sì pa mí sójú ogun yẹn ìjọ ọlọ́run wà foríjì mi bí anábì ní naam illa ad-dayn fa inna Jibril akhbarani bidhalika anifa bẹ́ẹ̀ ni ọlọ́run forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ ẹ̀ àti gbèsè nìkan torí láàrin ìgbà tó ṣe béèrè tí mo tún ní kó tún ṣe òun ni màlẹ́kà Jibril là sọ fún mi pé pẹ̀lú àyọkúrò gbèsè ọlọ́wọ́n ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ fún ọ tó bá pọ́ sójú ogun tó ń jà nítorí kẹ́sìn ọlọ́wọ́n bó lè ba àjẹkù ló borí ọ̀rọ̀ ẹlòmíì ṣùgbọ́n yàtọ̀ sí gbèsè ọlọ́wọ́n ní forí rẹ̀ jọ. torí ẹ ẹ rígbà tí wọ́n bá gba gbèsè kò sẹ́ni tí wọ́n gba gbèsè tó dí òní tì í tọ́ba yáwó lọ́dún yẹn kò sí bó ṣe yáwó lọ kọ́dà kó ṣe lọ́dọ̀ báńkì ilé àwọn ọ̀daràn yẹn kò sí bó ṣe àbí cooperative ọ̀dọ̀ àwọn abatẹnijẹ́ yẹn kò sí bó ṣe yáwó ń bẹ̀ wàhálà ojú tí ọjọ́ tó máa ń gbà. tọ́lá ọmọ àwọn òkè tó là ń gbà báyọ̀ ọlọ́mọdé ò lé ní ìlú mọ́jọ lé ní láyé ojú ọmọ tì ọ́ tọ́ téèyàn bá wá sá àbùkù ni kìí ṣẹ̀yẹ wọ́n máa lé ọká lé ibi iṣẹ́ rẹ gbogbo ará àdúgbò ni wọ́n máa ń tó ṣe ntẹ ẹsẹ tí lè fi jó gbogbo ará àdúgbò ni wọ́n máa bẹ́ẹ̀ ni àwọn ẹni tó gbọ́n tó ní làákà àwọn ìsábà jẹ gbèsè nítorí pé ti ń bẹ́ẹ̀ mẹ́ nínú àbùkù ọ̀pọ̀ kọjá ní lè dàyà kù torí ẹ̀ ẹja ṣọ́ra fún o kìí ṣe ń tọ́ da o ẹnìkan á ní wọ́n máa jẹ́ nsọ ni oúnjẹ ẹlẹ́dọ̀ọ́mọ ni ẹ̀bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ètí súnà sí ìwé ni pé kó fọmọ rẹ lẹ̀ lẹ́ni tó ṣe kó rò ó tabo àfilẹ̀ fún wọn ó lóore tí kò fi wọn lẹ̀ lọ láláìní tí wọ́n máa tẹ́wọ́ sáwọn yẹn wọ́n wá fẹ́ fà àwọn ọmọ tiẹ̀ lẹ̀ lólóṣù ó ń gbèsè tí wọ́n máa lé ká síbẹ̀ yìí mọ̀ pé gbèsè bàbá pèsè ọmọ náà ni tó kéde pé bóyá torí kálukú ọba àdáràn ló ṣe tó kọ tiẹ̀ ní bàbá yín bá tún kú gbèsè rẹ̀ yín náà lẹ́sàn ṣé bówó tó fi lẹ́yìn náà lẹ́jẹ̀ sá tó bá ti gbèsè lẹ́yìn náà ńkọ́ ẹ̀yin lẹ́sàn torí al-ghulmu bil-ghurm ẹ̀yin tẹ́ jàǹfààní rẹ̀ tó bá já sàǹfààní ẹ̀yin náà lẹ́ jìyà rẹ̀ tó bá já síyà bàbá yín wá fi gbèsè lẹ̀ sùn yín wọ́n pín lórí èèyàn kọ̀ọ̀kan èèyàn kankan lọ mílíọ̀nù mẹ́wàá ọkùnrin mílíọ̀nù márùn-ún obìnrin ẹ dákun bó lẹ́ẹ̀sà lọ. ẹ̀yin náà kàn lè kankan màkà di ẹni tó yarí mọ́kálukú lọ pé ah jọba tí wọ́n bá fi wá sí wọ́n wá sí wá sí àkókò máa ti bàbá ìfowó ǹsẹ̀ ilé ìjẹba àwọn. bákan náà nínú tó ti síwájú yìí a rí i pé gánàbì sallallahu alaihi wasallam kó sì sọ láti sókù lára ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ tó náà ni olùmọ̀ sọ ojú abẹ́ ń kó fún wa pé salatu nabiyyi sallallahu alaihi wa sallam shafa'a ìsìnkpẹ́ni wa shafa'atuhu mujibah ìsìnkpẹ́ anabi sallallahu alaihi wa sallam yóò sì sẹ́ tó eléyìí túmọ̀ sí pé káànabi sallallahu alaihi kó ṣe sọ̀lá tó kú lára kò dàbí kẹlẹ́mi ọ̀sẹ̀ sí lára o kó ṣe sọláàtì sí lára kódà bí kẹlòmí ò ṣe sí lára torí ẹni Ibn Abbas radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam kọjá gbára sàárì kan tó wá béèrè pé ìgbà wo ni sàárì eléyìí tún débi wọ́n ní alẹ́ àná ni alẹ́ àná gan-an nígbà wo kí ló dé tẹ́ sọ fún mi wọ́n ní ilẹ̀ ti sú jọjọ ni àwa fẹ́ láti yọ̀ wá Ànábì lẹ́nu anabi sallallahu alaihi wasallam ni ala adantumuni èsè tẹ́ẹ̀bùn mi gbọ́ sẹ́ẹ̀mà ike sọláàtì ala mawtakum sakanun lahu pé sọláàtì tí mo bá ṣe sára àwọn òkú yín ìfọ̀kànbalẹ̀ ní fún wa bí tẹ́lẹ̀ ìjẹta anabi muhammad sallallahu alaihi wasallam anabi ti kú àwọn èèyàn sì yé kú àwọn ẹni tí sì ń kú lójoojúmọ́ yìí náà à ń bùkátà láti ṣe sọ̀látul jánásà sí wọn lára táwọn ni ọmọ bá ní ṣe táwọn ni ọmọ bá ní ṣe sọ̀látul jánásà sáwọn kú wa lára báyìí o ànábì ti kú kò sí lọ́ọ́ jí ń sáré ìpẹ́ wa bá wa ṣe sọ̀látù tó kú mi la tọ́ ẹ̀yin náà tẹ́ sẹ́kù náà ni ẹ̀ ọ́ tá sẹ́kù àpọ̀ bíi taani àti taani àti taani eléyìí tí àwọn olùmọ̀ tó pọ̀ tí wọ́n wí ó ní wípé imam táwọn èèyàn ti máa tó ṣe gbogbo sọ̀láàtì lẹ́yìn rẹ̀ òun náà ni ó tún á ṣe sọ̀láàtì jẹ̀náza sí òkú lára torí ẹ yọnu sí kó síwájú yín nínú sọláàtì yín nígbà tẹ wà láyé láàyè báwo ni ò ṣe tọ́ sí pé kó tún á síwájú ṣe sọláàtì sí yín láǹgbà tẹ kú nǹkan gẹ̀ẹ́tì ẹ̀ torí ẹ ìmáàmù tí ń ṣe sọláàtì tí ń síwájú yín ṣe sọláàtì fún yín òun náà ni ó tún síwájú ṣe sọláàtì jánásà sí yín lára lẹ́yìn ìgbà tẹ bá kú àti yọnu sí kó síwájú wa nínú sọláàtì nígbà tá a wà láyé kí ni ọ̀ wá mú mọ́lẹ́tọ̀ sáàtì tún síwájú ṣe sọláàtì jẹnáza sí wa lára lẹ́yìn ìgbà tí a kú. al-imam al-hasan al ta'ala wọ́n ní ndé mi mà ti ń ṣẹlẹ̀ láyé tiwa oná ni pé mo bá èèyàn lẹ́ni tó ṣe pé ẹni tí wọ́n yọ́nú sí kó ṣe ìmáàmù wọn nínú àwọn sọ̀làwátì márààrún ojoojúmọ́ òun náà ni wọ́n máa pé kí wọ́n tún síwájú ṣe sọ̀láàtù sáwọn òkú lára. sọ eléyìí wọ́n á túmọ̀ sí pé tí ìra jẹ àti pé jẹ èdè Yorùbá ni hakikata pé yẹn jẹ lè má mú èdè Yorùbá ni èyí torí pé nínú òfin Ọlọ́run tí yẹn bá ń ṣe imam ìní gbogbo alfáàzù ṣẹ̀rẹ̀yà tọ́ka sí ètò pọ̀ jẹ́ bí oyè ẹ̀pọ̀ jẹ́ kínú oyè kìí sòyè sá ẹ̀ dáhùn ẹ̀ yíwá kìí sòyè ẹni tí ń bá ń ṣe imam sawa'un kana imaman as-salawati ar-ratibah. أم إماما في صلوات دون أخرى inú ká jẹ́ ìmáàmù tó ń ṣe sọ́láàtì márààrún fáwọn èèyàn àbí ìmáàmù àwọn sọ́láàtì kan yàtọ̀ sáwọn sọ́láàtì kan sẹ́yìn fáwọn ìmáàmù kan wà bẹ́ẹ̀. tẹ́kí mọ́ṣáláṣí yìí nìsín ìgbà tẹ́ lè rí èèyàn tí wàá ṣe sọ́láàtì ń bẹ́ẹ̀ kò ju àkókò àṣùbà àti magrib àti ṣáì lọ. al-zuhur wal-asr la ahad kọ̀sẹ́nìkan tí ó wà so irú ìmáàmù ìmáàmù náà lòun náà kì í sábọ̀ ìmáàmù tó bá sì jẹ́ ìmáàmù tí síwájú ṣe sọ̀làwátù khams òun náà láti kíni látò lẹ́yìn rẹ̀ tún ṣe sọ̀làtù aljanaza ṣùgbọ́n ètò burú jáì tí ọ̀dá òun náà ní báwọn lèmáàmù kan ṣe jẹ́ lèmáàmù sọ̀làtù jùmùá lásán wọ́n yìí àwọn èèyàn ṣe sọ̀làwátù alkhams yẹn ṣe pé torí pé wọ́n wọ́n ní kọ́ mọ́ wá sí kútùbà mọ́ṣáláṣí tó ti kọ́ àti ní ìmáàmù ti ń ṣe àwọn sọ̀lọ́ láti fún wa bọ̀t nípa pé òun wò pé òun tóbi kọjá kóun tó máa síwájú àwọn èèyàn náà àwọn sọ̀lọ́ láti fún wọn rí òfin sáwọn lẹ́lẹ́ sọ̀tòrí káwọn kan wà bẹ́ẹ̀ tọpọlọ wọn mú po sọ̀mọ́síláṣí nì yóò sì máa wọlé lọ yóò sì máa wọ àwọn èèyàn ràn kí wọ́n ṣe sọ̀lá ayo islamin islamu ka irú islamu wọn islamu tiẹ̀ irọ́ lásán tó ń tan ara rẹ̀ ó jìyà lásán ẹ anabi sallallahu alaihi wasallam fọfọjú láti lọ dá sọ láti ṣe ìwọ wa ń kọ ìwọ ń kọ sí ọ̀rẹ́ láì ilé ìjọba àwọn tó lè sí pé tó kù bá kú àwọn tí ń síwájú àwọn èèyàn ṣe sọ láti yẹn náà àwọn náà ni sí àti síwájú lórí apá yìí nínú àwọn olùmọ̀ so eléyìí túmọ̀ sí pé dandan tó bá ti wá kú lè náà ní bì lè náà ní bì lè wa nítorí lè máàmù ìlú ní bì lè máàmù ìlú ní bì òun ní bì yóò máa túmọ̀ sí bí ìgbà tó ṣe pé significance kan tó yàtọ̀ ń bẹnu sọ láti tiẹ̀ tí ò sì fún sọ láti àyàn kò rí bẹ́ẹ̀ òun yìí ìwọ ńkọ́ wa torí sọláàtà nàbì sallallahu alaihi ìsìnkú ẹni ìsìnkú ẹ̀rẹ́ ó sì sẹ́ ìwọ ńkọ́ olùkọ́ wa gbogbo ní gbogbo yòókù ní pé insha Allah kí yọ sáà máa ti billah kọ́mẹ́jọ olùsẹ́bọ sọ́lọ̀ olùsàdáadá lẹ́nu ẹ̀sìn ọlọ́ idha kana dhalika kadhalik fala yaslah fala yaslah lil-i'timami fadlan 'ani al-imamati ọ̀tọ́kọ́jẹ́ máa mú ká pé ọjọ́ ìmọ̀ mushriku abẹ́rẹ́ nǹkan tí àwọn èèyàn mushriku náà tí wọ́n péjọ sọ́jọ́ pé àwọn wọn tó tí wọ́n ti sọ láti ṣe ọlá wàláhi ọba. ó wá nínú hadith látọ̀dọ̀ ibn abbas ọ̀kan kúmọ́ látọ̀dọ̀ aisha radiyallahu anhum. alákọ̀ọ́kọ́ tọ̀dọ̀ ibn abbas ó lẹ́nu ẹ̀rọ sọ̀rọ̀ àdéhùn sàhíyè tí imam muslim gbé jáde. ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan kò ní kú káwọn mùsùlùmí tí wọ́n pọ̀ pé bí ọgọ́rùn tí wọ́n pọ̀ pé bí ọgọ́rùn tí wọ́n ó ṣe sọ̀láàtì sí lára la yushrikuna billah tí wọ́n sì ṣẹbọ sọlọ ee ìbéèrè ńlá nù abẹ́rẹ́ nǹkan mọ́ tí wọ́n pọ̀ pé bí ọgọ́rùn kódà kìí ṣe bí làdìsí àdìsí yẹn tó sọ tí wọ́n pọ̀ pé ọgọ́rùn tí wọ́n ṣe sọ láti sí lára tí wọ́n èsì ìṣẹ́bọ́ sọ́lọ̀ àfi kọ́ lọ́wọ́ gbà pẹ̀ wọn lórí ẹ̀. iná mo sọ pé tó ń bá jẹ́ mushrikun billahi mubtadi'un fi dinillahi la yaslah lil-i'timami fadlan 'anil imamati. kò yẹ kó jẹ́ máa múnú sọ láti dípò pé ó jẹ́ imam torí wọ́n ti ṣe àwọn àmì kan sí i. ikpe àwọn ẹni tí ó ṣe sọ láti ṣe ọlá ẹ rò pé àgàgà Allahu Akbar lásán à àwọn tí ó ṣe sọ láti ṣe ọlá tí ó sì wúlò fún ọ wọn gbọ́dọ̀ jẹ́ pé ń ṣe sọlọ. ẹ̀sìn màkì ń bẹ àwọn ibi tí nǹkan kì í sínú. èèyàn mélòó ni èsì ẹ̀sìn ẹ̀bọ sọlọ náà pọ̀lọpọ̀ tán láwọn jẹ́ mùsùlùmí lónìí èèyàn mélòó láwọn ẹbọ gidi ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbẹbọ lọ sórí tàtà ní gbé lọ náà àwọn tó ń pera àwọn mùsùlùmí ni àwọn ẹni bẹ́ẹ̀ lẹ́rìí gbogbo òlu àfi tí òbí bá gbé lu náà kọ́dà bí ẹdí lọ́ọ́rin bẹ́ẹ̀ bá láwọn junction ńláńlá ẹ bẹ́ bọ́ gilema. so bẹ́ẹ̀ náà làwọn ìlú yòókù wọ́n máa gbé ni omi wọn lè pọn lẹ́kọ̀ọ́ omi wọn lè wọn lè gun níyàn omi wọn lè wọn lè wọn lè ṣe lọ́ọ̀lẹ̀ gbé táwọn òrí jẹ́ ńlẹ̀ wọ́n ń ṣe fún ta ni aṣ gbogbo àwọn eléyìí àwọn náà wá síwájú wọ́n ṣe sọ láti ṣe ọlá orí pé tí ẹ bọ́ wàláì tó kú bá fún ẹ tí bá máa rí rẹ títí ọgbẹ mú làwọn ọ̀daràn yìí ti tù pé wọ́n ti wá ṣé irú yìí làwọn á wí. ee eh, la ilaha illallah so eléyìí bá yẹn ẹ̀rì ẹlòmíì tẹ̀ ń ti sọ̀tọ̀ láti jànáza ó dé ń bẹ̀ ń díẹ̀ ló ń dè burúkú gbogbo apá rẹ̀ àìbámọ̀ wọn máa dira jáde àwọn ológun fa ògbóǹde ni ó dè mọ́dì ni ó fò kọ́ wọnú ojú ọ̀pọ̀ ibi tá a mú gbó ṣé gbogbo náà ilé wàláhì kọ́sára bẹ́ẹ̀ ni hadith aisha radiyallahu anha anabi sallallahu alayhi wa sallam ni téèyàn bá kú tí a wá rí nínú àwọn ẹ̀dùn òwú ẹlẹ́yìn o tá a wá rí nínú àwọn tó ṣe sọ láti sí lára èyí ogójì tí ìṣẹ́bọ sọlọ illa shafa'ahumullahu fi àfi kọ́lọ̀ wọn gbà pẹ̀ wọn lórí òkú èyí ogójì tí ìṣẹ́bọ sọlọ tá a bá rí wọn tọwà chance nínú àwọn tó ṣe sọ láti sí ọlọ apá àríyìn ogójì tí ìṣẹ́bọ sọlọ a máa sọ pé mubarak ẹ kú oríire lakin lẹ́yìn náà mà wọ́n ní ọ̀wé sọ̀sẹ̀ bọ̀ wọ́n hum yushrikuna billah nígbà tá à ń sẹ́bọ́ sọ́lọ̀ ń ga ni wọ́n tún máa jánu tẹ́lẹ̀ ìjẹba àwọn tẹ́lẹ̀ ìbáyé wa á rí i pé gbogbo ẹni tí wọ́n bá ti ń síwájú àwọn èèyàn fún ìmáàmà ó lè síwájú wọn ṣe sọ̀láàtù sí òkú lára. ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Ṣáfi'í rahimahullah àwọn sọ pé ẹni tó lẹ́tọ̀ọ́ jù ike kó ṣe sọ̀láàtù kó síwájú àwọn èèyàn ṣe sọ̀láàtù sókú lára òun náà làwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n nítorí pé léyìí ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ tá a dá kí ẹlòmíì ò lè bá wa sorogún nínú ẹ̀ táṣe sọ láti sókù wa lára ẹ̀tọ́ tiwa ní tá a jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ẹ̀yàn yòókù ò lè bá a sọ̀rọ̀ gómìnà àfi tó bá wù wá láti filẹ̀. torí ẹ̀ làwọn sọ pé bàbá òkú àbí bàbá bàbá rẹ̀ àbọ̀ ọmọ rẹ̀ àbọ̀ ọmọ ọmọ ọmọ rẹ̀ lẹ́yìn náà àkọ́bẹ́tò olùmọ̀tò àkọ́sẹ̀bù nàbí àǹkóṣe lẹ́yìn náà ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ ọmọ ìyá rẹ̀ àwọn àbúrò àbẹ́gbọ̀n bàbá rẹ̀ àwọn ọmọ àbúrò àbẹ́gbọ̀n bàbá rẹ̀ àbí òye wa pa àwọn eléyàn lọ́lẹ́tọ̀ọ́ sí jù eléyàn jẹ́ mẹ́tàbù ti ìmáàmù Shafi'i a sì rí nínú àwọn olùmọ̀ tó sọ pé tí òkú bá ti lè sọ àsọtẹ́lẹ̀ pé lágbájá ni kó síwájú ṣe sọ láti sinmi láti máa ń bẹ láyé jọ tí mo bá kú so òun náà la gbọ́dọ̀ fààyè lẹ̀sùn bẹ́ẹ̀ náà eléyìí bẹ́ẹ̀ ni tó bá kó kó sọ àsọtẹ́lẹ̀ pé lágbájá ni kó síwájú àwọn èèyàn ṣe sọ láti sinmi lára tí máa ń bẹ láyé jọ tí mo bá kú òun náà láàfin lẹ́tọ̀ọ́ yẹn lókùn ìgbà tí ì bá sọ̀sẹ̀ bọ̀ tí ì sáládàá lẹ̀ tó sì máa sọ láti yẹn ṣe tí ì so lódò táwọn ilé yẹn bá dé wọn náà láfààyè lẹ́sùn pípọ́ aṣíwájú ṣe sọ láti. sáwa lè parọ́ rẹ̀ fíga ti rí pé tọ̀ gbogbo àwọn tó dúró yìí ọkàn tí wọ́n balẹ̀ ọkàn wọ́n balẹ̀ ṣíṣe sí wọn tí wọ́n lẹ́bọ lẹ́rù tí wọn mẹbọ mẹsìn àmọ́ àmọ́ ọkàn wọn ọba lẹ anabi sallallahu alaihi wasallam sọ pé dáa máa yọrọ ìbò ká ìlà máa lá yọrọ ìbò tí wọn ń sọ ní ìlà yìí lọ tí mo ṣe èméjì pàtì lọ sí tuntun tí mo ṣe èméjì sáàlì sọ pé àríwé tí bàbá kọ́ lẹ̀ yín èèyàn ọ fẹ́ǹsà lọ́la ọ bàbá kọ̀wé lẹ̀ pé lágbájá ni kó ṣe sọ láti kó síwájú àwọn èèyàn ọ ó síwájú àwọn èèyàn ṣe sọ lásán àwọn kí àwọn èèyàn má bínú o àmọ́ báwọn ṣe báwọn ṣe pàkọ́lẹ̀ ìwọ̀n gbọ́dọ̀ tako o bàbá ò sì kọ́ nǹkan kan lẹ̀ ṣé ẹ lè dá lọ́gbọ́n bẹ́ẹ̀ èmi ń béèrè ní ẹbí ọmọ náà náà ẹ̀yin náà mọ̀ ẹ́ irọ́ ni ò tọ́ bá kọ ẹ̀yin nìkan ní ìsẹ́yìn lọ kékeré ní kékeré <laughs> ń ṣé a lè dá lọ́gbọ́n bẹ́ẹ̀ ṣé kò sì jọ ọ̀rọ̀ àbí irọ́ gan ni irọ́ gan ni ẹ̀kẹ́ sílẹ̀ yẹn ń bẹ nínú ọ̀rọ̀ mẹ́ta tí ṣẹ̀rí àfaramọ́ ọ̀rọ̀ tó kọ́ sọ fún yàwó ọ̀rọ̀ tá a sọ láti fi láti fi datọ̀ tá rú lójú ogun lẹ́yìn ọ̀rọ̀ tá a sọ láti ṣàtúnṣe èwo lọ́gbọ́n sábẹ́ àtúnṣe ta ní mo rò pé yé wa ta ní kò sí tó eléyìí kò nídìí kẹ́ ẹ parọ́ jẹ̀mọ́ ẹ kẹ́ láyà ẹ sọ pé tọ bàbá tí ó sọ láìsí alhamdulilah mùsùlùmí ló kú tó a sì nífẹ̀ẹ́ sí tí ó kò bá a nífẹ̀ẹ́ sí tí ó kò bá so ọ̀kan nínú wa ni olùkọ́ yẹ yín ọ̀kan nínú wa ni ọ̀kan nínú wa báyẹn yìí tẹ̀lé súnà àwọn tí ì tẹ̀lé súnà ẹ̀rí kan ti máa tàbí mẹ́yìn ọ̀kan nínú wa ni sọ nítorí délé àn wọlágbájá bọ́ síwájú kò sí sọlá ètò kẹtẹ máa rẹ́rìn tẹ́ máa rẹ́rìn tí ò ní tuma wọ́n ti da ojú rúkọ bọ́ síwájú kò sí sọlá kẹtẹ máa pé ń bẹ̀ ọ́n kálukú rẹ̀ tọ́ agbàkámú eléyìí nìkan tó ẹ̀kẹ́ sí torí tẹ́ ẹ̀ bá máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ máa kó bọ́ pọ̀lọpọ̀ kú o tẹ́ ẹ̀ kó ti lọ ẹ̀yin lẹ kó bá ẹlẹ́mi ò síwájú ọ̀kẹ́kẹ́kẹ́ni láàyè àlẹ́mùmínà ìsìlámì ìlà rọ́fùmà lẹ́yìn tí ń kọ ìsìlámù sílẹ̀ lọ́mọ kan mọ́ ti ń jẹ́bẹ̀ tó eléyìí ń jẹ́bẹ̀ àwọn ìyá ṣe kí tó wá ti jẹ lèmọ́mù kan ó ti jó iye à ń bá wọn ti sọ láti sókù la mo wa èsì pé yé tó àkọ́kọ́ kìí tún so kìí tún so tó wá lọ sí wọ́n pè wọ́n ní ẹ so sí sọláàtì sókùlà wọn dúró wákàtí kan òde wákàtí kejì òde wákàtí kẹta òde òkú wọn ti tẹ́lẹ̀ ẹnìkan bá bọ́ wájú sòwúngbà tó wájú wa ni tálẹ́ńtọ́ láyà tí ó ṣe sọ ìwọ bí ànábì òpò ẹ̀ gbókù lẹ́kẹ́ lọ sí kí níjà irọ́ lásán. naam tánàbí sallallahu alaihi wa sallam bá wá bẹ̀rẹ̀ sí ni ṣe sọláàtì Allahu akbar yẹn rí i pé gbogbo sọláàtì lọ́wọ́ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ eléyìí ń bẹnu sábà bíi tá a fi sọ pé salatul janazati sọlẹ́ à tó bá sì jẹ́ sọlẹ́ à fa yushtaratu laha ma yushtaratu li ghayriha min as-salawat min taharatin wa ghayriha wa istiqbalil qibla wa sitril awra wa ghayri dhalik gbogbo ń tọ́jú méje mùsọ̀láàtì yókù náà jẹ tiẹ̀ náà ṣé gbogbo ń tábà tí wàá bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar ni sọláàtì náà. kẹ́ẹ̀bi sùjúdù tìláwà Allahu akbar láfi bẹ̀rẹ̀ sọgẹ́gẹ́ bí sùjúdù ṣukur afẹ́fọ́rí kalẹ̀ dúpẹ́ fún Allahu akbar sísọ láti lọ nǹkan ká yọ lẹ́nu Allahu akbar sísọ láti lánu sọláàtù ni lópin ìgbà tá a bá tún parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum bàbá àmà ní rúkú bàbá àmà ní forí kalẹ̀ gẹ́gẹ́ sọláàtúl jẹnáza yẹn ni kí gbogbo ń dápé sọlá àti wọn bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar yóò sì parí pẹ̀lú asalaamu alaykum. tẹ́bàbá ni sàkíyèsí rẹ̀ ó ní kàbára tó máa ń sọ pé kàbára ìyẹn ni pé yaqul at-takbir takbir allahu akbar allahu akbar. Hmm. báńkì wà sọ pé allahu akbar. àbẹ́yìn otu tí ì gbọ́ rí yóò tún máa dára sí rọ́bì kí wọ́n gbá lẹ́nu. Allahu akbar Allahu akbar kí ni sọ láti pè tí ilẹ̀ kẹlòmíọ̀ wá pè sáhùwalẹ̀lẹ̀ kò sí jíjẹ́ àtúbàrù nígbà tí èso ọmọ tọ́kì ọmọ tọ́kì ni wọ́n máa káàpù pè a sì tún wọn ṣe títí títí àwọn àti wọn gba correction ṣé lọ àtúrùkì aláìsí ahọ́n tiẹ̀. rò wa à ń dára sí rọ yẹn ṣé ẹ dákun ṣé ilẹ̀ Turkey àní lárúbáwá wà ni àbí lárúbáwá lárúbáwá wà. náà àwa lọ gbàgbàkúgbà wa lọ́dọ̀ Turkey wọn á kí ni tìbà ilé ìjọba àwọn bẹ́ẹ̀ náà ni kí ni wá wá yẹn kò akbar á sí ọ̀rẹ́ tó o bá mọ ọkọ ọlọ́run pé ọmọ pé ọlọ́run ẹlẹ́dàá Allahu Allah wa ni Allahu sọ́jọ́ra wọn ọjọ́ra wọn ọjọ́ra wọn tọ́ ẹ máa sọ pé. ìwọ tiẹ̀ aláwo ni ọ aláwo ẹnìkan á kọ́ ni aláwo sọ́jọ́ra wọn aláwo bàbá aláwo yìí ọmọ òní dáhùn títí tí èso ọkàn aláwo àbí aláwo èmi ẹmú kan bẹ ẹ sọ̀rọ̀ ló wá sí ní morúkọ ọlọ́ọ̀tọ́dà ó sì ń pè é jojúmọ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ sábà bí àgbàdo ààrẹ nígbà mi òtún mo kọ́ ọ lọ mọ́ṣùkẹ́. ẹlòmí Allahu Akbar èwo ló ti jọra wọn mẹ́wọ́ ẹ wo bó ṣe gbé Allahu Akbar sálọ́dún <laughs> kò tún ti má di sí bá yóò tún máa dára sí rọ́ yóò tún máa wọ ẹyin tó ń lọ Allahu Akbar fẹ́ẹ̀rí ọkàn gbé ó pọ́n <laughs> ó pọ́n ìwádọ́ ha fi ń kún kọ́ sáńbẹ̀ allahu akbar wọ́n ti bẹ̀rẹ̀ nù. tọ́ وحمد الله وأثنى عليه eléyìí ọdá wàhálà lẹ pétanì bá ti Allahu Akbar yóò fi ẹ̀yìn sọ́lọ́run yóò fọpẹ́ fún un ṣé yàtọ̀ máa dúpẹ́ ọmọ alhamdulilayi alladhi khalaqa kulla shay alhamdulilayi alladhi ahya wa yumit alhamdulilayi sẹ́yìn tí máa sọnù náà pé ó ń sọ pé sọ́lọ̀ ó sì ń dúpẹ́ sùn eléyìí làwọn màlìkí àmúntì wọn wọn ni tó bá ti Allahu akbar ó sì wí àwọn gbólóhùn ìfẹ̀yìntì Ọlọ́run wọn kọ́ rẹ́gẹ́dẹ́ sínú àwọn tíra màlìkí yà tí ìyẹn bá fẹ́ ha gan ó nídìí àsìkò so gbogbo eléyìí wọn láwùí lẹ́yìn Allahu Akbar alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àlàyé eléyìí wá wá torí pé àwọn sábẹ wọn sọ pé wọn fẹ̀yìn sọlọ wọn fẹ́ pẹ́ sọlọ ẹlòmíì ọsọ bóòlù ṣe fẹ̀yìn sùn bóòlù ṣe sọ pẹ́ sùn ṣùgbọ́n a rí nínú hadithi Abdullahi bin Abbas radiyallahu anhuma wípé ó ṣe sọláàtù sí òkú kan lára ó ké surat al-Fatiha. lẹ́yìn allahu akbar alákọ̀ọ́kọ́ láti òkè. wọ́kọ́l ó wá sọ pé mo ṣe bẹ́ẹ̀ ní kẹ́lẹ́ mọ̀ pé fatiha lẹ́yìn allahu akbar ti adúpẹ́ eléyìí ni àlàyé pànàbí láti allah akbar alákọ̀ọ́ kíláka fatiha alhamdulilah gbogbo alamu fatiha kí a bá máa ké ọkàn lè má da àmọ́ àmọ́ ké sá tẹ̀lé <laughs> ìjẹba tọ́ bẹ́ẹ̀ náà ni abu umama ibn sahal oni inna qira'atul fatihati fil ula sunnah. kàkí fatia allah akwara alákọ̀ọ́kọ́ kíni tún kíni dájọ́ rẹ̀ sunna. wọ́n sì gba ìgbà wá wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam ni ẹ máa ké o lẹ́yìn allah akbar alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n náà tó akọ̀fẹsẹ̀ pé anabi sọ pé ẹ máa ké èyí tó nípa àwọn nínú àti anabi sallallahu alaihi wasallam. Ibn Qayyim ni olùkọ́ àwọn Sheikhul Islam Ibn Taymiyyah ó ní la tajib qira'atu al-Fatihati fi salatil janaza kì í sọ̀rọ̀ yẹn ká kí Fatiha nínú salatul janaza bal hiya sunnah sunnah ni. sọ̀sùnà tí Ibn Abbas sọ́nbẹ́ àti Abu Umama yẹn ni pé kì í ṣe ọ̀ranyàn sunnah fíkìún. sọ̀rọ̀ kí wọ́n á pè nǹkan sunnah nusuk. ìyẹn ni pé nǹkan yẹn kìí ṣe ọ̀ràn yẹn kẹsẹ̀ bíi súnà kádàrún gbọ̀nsẹ̀ tó kẹsẹ̀ bíi súnà ni súnà ló mú àmọ́ràn yẹn nídájú ẹ̀ rò pé yọ amẹ́ o. wọ́n ní Abu Hurairah radiyallahu anhu ó bi ibn Samit léèrè nípa salatul janaza. wọ́n ní ana wàllọ́hì ọ̀kùbẹ́rùk mo fọlọ́n búra pé mi wọ́n sọ fún ọ báwo ni wọ́n máa ṣe tábìdá òfàtúkẹ́mbẹ́ tábà bẹ̀rẹ̀ wá sí allahu akbar sọ́mà tó sọ́lẹ̀ àlẹ́ nàbí lẹ́yìn náà ló ká sọ́láàtì fún anabi sallallahu alayhi wa sallam wàtàkùl ọ̀ wá sọ yìí pé allahumma inna abdaka fulan. كان لا يشرك بك وأنت أعلم به إن كان محسنا تزد في إحسانه وإن كان مسيئا فتجاوز عنه اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده أنا في عبادة بي أدى بقبو وقلت الله أكبر كنا أولين وصا أكن لوسا صلاة النبي صلى الله عليه وسلم ẹ̀yin sì mọ̀ kí lẹ́yìn Allahu Akbar alákọ̀ọ́kọ́ surat Suratul Fatiha lẹ́yìn Allahu Akbar ẹlẹ́kẹ̀jì láti tẹ̀sí as fún anabi sọlá lẹ́yìn Allahu Akbar ẹlẹ́kẹ̀tẹ̀ alásàdúrà fún òkú lẹ́yìn Allahu Akbar ẹlẹ́kẹ̀rin kílọ́kàn sálámà. wa o pé n ta gbàlérò pẹ̀lú ṣíṣe sókù lára náà ni àdúà ṣíṣe àdúà fókù ní ta gbàlérò. níta àgbà táǹtì torí rẹ̀ ṣe sọ láti sókù láàmú fàfẹ́ sàdúrà fún tó o gbé sí ọ̀rẹ́ láì nìsín tó ń bú àwọn kan pé àwọn màní àmọ́sàdúrà fókù ni ó ta ló ní kọ́ àmọ́sàdúrà fókù kò sẹ́ni ní kọ́ torí pé sọ láti ìjànàbà kan táǹtì kí là ń ṣe à ń sàdúrà fókù ni tún wá mi wárọ̀ mi pa torí àwọn ọ̀sọ́ pé kẹ́ mẹ́sìn sọ láti ìjànàbà tó kù láà. àmọ́ àdúrà àgbàtà torí tẹ́dé àdúrà àjọ kẹta àdúrà àjọ kẹjọ àdúrà ogójì ọjọ́ àdúrà ọlọ́dún kan àtọlọ́dún gbọ́ọ̀rọ̀ eléyìí lẹ́ẹ̀ máa wẹ́rì fún ẹ̀ sì ní fún títí tá di ẹ̀yìn ò fi wúwo tí náà fi yọ ìho Ẹ lè rẹ́rì fún. eléyìí ń bí dé àná àdáadáa lẹ̀ ní ẹ̀yìn àti màtọ́fà tẹ̀ fi ń ṣe owó lẹ̀ ń wa àmẹ́ẹ̀ ní sọ sáwọn lẹ́lẹ́ láti ti mà wípé lisanul hali ablagu min lisanil maqal action speaks louder than voice. tó ń torí délé ńlá láti mọ ìdá òrìṣà sábàbò bàtọ̀lẹ̀ làjẹb tẹ́lẹ̀ ń jẹ́ báyẹn. ǹjẹ́ ọba kan iye ni òye nígbà tí ọmọ ẹni tí ń gba sàrà lọ́dọ̀ yín síjọ́ kẹta síjọ́ kẹjọ ogójì ọjọ́ kú òun ṣe pàtẹ́ bá nígbà bàbá rẹ̀ náà kú kò ṣe pàtẹ́ bá ẹ́ nígbà tó yẹ pé nǹkan náà ni òkú lọ òkú tí ní rọ́nà lọ́kọ̀ wọ́n ní tá a gbà lérò pẹ̀lú ká ṣe sọ̀láàtù sókù lánàá làdúrà ìdí inú tó fi jẹ́ pé ní tá a gbà wá nípa àdúrà tánàbí ṣe fókù bọ́yọ̀kùnrin ni bọ́yọ̀bìnrin ni bọ́yọ̀mọdé ni ọ̀pọ̀ ẹ sì rí pàdé sì tọ́ wá nípa pókè sátíà lẹ́yìn Allah akbar alákòókò kéré jọjọ. nítorí pé ní tá a gbà lérò pẹ̀lú sọ̀láàtù sókù yẹn gan ni kíni àdúrà náà ṣe gbàdúrà wá lóríṣiríṣi látọ̀dọ̀ anábìyàn Muhammad sallallahu alaihi wasallam pèsè fókù nínú àdúrà tí wọ́n sọ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam kó ṣe fókù ọ̀nà ni kó a máa gbọ́ ọ torí pé ńgbà mi tí wọ́n máa ń ṣètò láti ó kú lára àfi bí ẹni ń súfè àdáyọ̀ kíyèsí àti bí ẹni ń súfè ara àwọn sábàbí kan náà tún tó jẹ́ kí ẹni tí ń ṣètò láti sókù lára náà àmọ́ ti ń wí àmọ́ bọ́yọ́ máa wí ọlọ́mọ gbẹ́lá sọ́sì lè máa sọ pé Allahumma ighfir lahu warhamhu fóbìn pé ọlọ́run náà bá bá ní forí jọ ọkùnrin yìí o bá ní kí ọkùnrin obìnrin ló sì wà wájú. tó nínú àwọn àdúrà tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó yẹ ká há sórí èdè dandan tó bá ti lè máa mú gbogbo wa náà torí pé wánú àdéhìí kan Ànábì sallallahu alaihi níta ẹ̀ máa ń ṣe sọ láti sókùlà àti ẹ̀ máa ń ṣàdúrà ẹ̀ máa ń ṣe tọkàntọkàn torí pé òkú yẹn ń bùkátà gbogbo àdúrà yẹn. sínú kó àmọ̀ bàtìkò jẹ́ wàá máa ṣe gbogbo àdúrà tó ọmọ yẹn ètò ọha sórí ẹ̀ wàá máa ṣe wàá máa ṣe wàá máa ṣe wàá máa ṣe tó fi jẹ́ pé ètò pọ̀ jù nínú rẹ̀ ọlọ́run fún ọtí kó tó di pẹ́ sálámà. nínú àwọn àdúrà yẹn so nínú àwọn àdúrà yẹn. òun اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار náà àdúrà tá a sì tó kù nù ètò ìsèké kìí ṣe dandan ní fọlọmọ túmọ̀ rẹ̀ torí túmọ̀ wọn ti dáa jù wọn pé wa tó bá gbé de lárúbá gbogbo ẹ lọ bá mọ ṣe túmọ̀ wọn ti dáa jù kìí ṣe dandan ní fọlọmọ túmọ̀ rẹ̀. so eléyìí jẹ́ báwọn ní nǹkan kan tá a kàn sá tá a pàkíyèsí sí mẹ́ẹ̀ nínú àdúrà yẹn wọ́n sọ pé kí ọlọ́run ọba wa kó kó jàrọ̀ kó fi ilé tó dáa ju ilé ọkùnrin yìí jàrọ̀ lé fún un ẹbí tó dáa ju ẹbí rẹ̀ lọ kó fi jàrọ̀ ẹbí rẹ̀ fún un ìyàwó tó dáa ju ìyàwó rẹ̀ lọ kó fi jàrọ̀ rẹ̀ fún un tó bá obìnrin ni gbogbo ẹ̀ náà láì kókó náà fi jàrọ̀ rẹ̀ fún un yàtọ̀ sọ́kọ ẹni sọ fún obìnrin pé wa zawjan khayran min zawjiha ẹ̀gbọ́n sọ pé اللهم وابدلها دارا خيرا من دارها وأهلا خيرا من أهلها وأدخلها الجنة أو نواسفها زوجا خيرا من زوجها torí pé ọkọ rẹ̀ náà tó máa jọ àlùjáná kan jọ máa bẹ ní kálukú sinmi. tọ́ nínú àdúrà tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe ni pé اللهم اغفر لحينا وميتنا وصغيرنا وكبيرنا وذكرنا و... وموتانا وشاهدنا وغائبنا اللهم من أحييته منا فحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده gbogbo ìtumọ̀ rẹ̀ ń bẹ nínú hẹ́sùn muslim bá a túmọ̀ sí de yorùbá nínú àdúrà tánà bisalòlá àti náà tó máa ń ṣe sókù allahumma inna fulana ibn fulan wàá dárúkọ òkú mbẹ́yẹn wọ́n ọlọ́run dájúdájú lágbájá ọmọ tàmẹ̀dù tá à ń ṣe sọ láti sí lára yìí fi dhimmatika wa habli jawarik taqih min fitnatil qabr wa min adhabin nar fa anta ahlul wafa'i wal haqq fa ẹ̀ ń tẹ antal ghafurur rahim. bákan náà wọ́n tún mú mi wá lóríṣiríṣi tí wọ́n gbọ́ alátọ́dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ilé ìjàbí tá a sí lónìí. eléyìí túmọ̀ sí pé tí èèyàn bá ṣe àsìkò sílẹ̀ ní tí wọ́n mọ̀ nínú mọ̀ yọ pọ̀ púpọ̀ ètò tí máa ṣe nínú rẹ̀ yọ pọ̀ ju ètò tí ń ṣe lọ nísìn òkú ń bùkátà àdúrà yẹn ó sì ń bùkátà rẹ̀ gidigidi nítorí pé ibi tó ń lọ nísìn ẹ̀yin ló kùtà lè ṣe láǹfààní òun ní kankan tó lè fi ṣe yín láǹfààní nínú tó sì tóbi jù tẹ́ lè fi ṣe láǹfààní náà làdúrà àti sàrà àdúrà tẹ́ máa ń ṣe fún yọmọ lọ́ba àti bẹ̀rẹ̀ nu láti orí ìgbà tó ti kú táǹtà ń ṣe sọ láti sí lára gbogbo gbàtà ti rántí rẹ̀ á tún eléyìí jẹ́ ìlànà anábì sallallahu alaihi wasallam eléyìí táwọn ti ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam máa ń tẹ̀lé tí wọn náà bá wò wá rí pé súnà lọ́nà àwọn gangan ní kọ́ńtà anábì ṣe àwọn ní ṣèṣin ṣe wà ẹlòmíì ò dààmú pẹ̀lú kí lànà bì ṣe torí pé kọ̀ọ̀fẹ́ fi ṣe wà o adúpẹ́ fọlọ́n ń ṣe wá lọ́kàn ní ẹni tí ń sojú kòkòrò láti tẹ̀lé Muhammad sallallahu alaihi wa ọlọ́wọ́n bá wọn kó ṣàánú wa ká tó kú kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó ṣàánú kó ọjọ́ tá a kù tá a fà yí sílẹ̀ lọ́jọ́ tí ó dáa fún wa استغفرك واتوب اليك انتوا عن غيرك عليكم عليكم Thank wọ́n ti ṣàlàyé ànítẹ̀ máa ń jagun ogun wo ni wọ́n ń jà mẹ́ fìtínà ló ń ṣẹlẹ̀ náà. Kò sí wàhálà kò sí wàhálà kódà tó bá kódà tó bá sípẹ́ ní tí ń ṣe sọ̀láṣù tí máa yẹn ó ní màjọ ní tí ń ṣe sọ̀làwátò kàmsà lọ. torí ìmáàmà ẹni tí ọ̀lọ́lá ọ̀tọ̀ fún ẹni tí ọlọ́lá jùlọ. náà ṣe ẹni tí wọn máa àdúrà sí tí wọn máa gbogbo àdúrà yìí tó lè tó sẹ́yìn àwọn tó fẹ́ẹ́ ti sọláàtì tó kù lára bẹ́ẹ̀ ni torí pé tó bá ti sọláàtì tó kù lára gẹ́gẹ́ sọ wọn sún náà nàbì sallallahu alaihi wasallam wàá gbẹ ẹ̀san ńlá kan eléyìí tá nàbì pè ní qirat wàá gbẹ ẹ̀san ńlá kan tá nàbì pè ní qirat qirat ni ànábì tún ròyìn rẹ̀ ọ̀nà dàbí òkè Uhud ṣùgbọ́n akọ mọ́ àmọ́ tó wù kọ̀ọ̀kan dúró bá àwọn kò ní bá a mọ̀ ọ́ ní ìbámu at least o ti ké fatia lẹ́yìn allah akbar ẹlẹ́kẹjọ sọ̀tọ̀ ibrahimiya lẹ́yìn allah akbar ẹlẹ́kẹta tọ́ onígbẹ́nu lọ tó ayé kọkùnrin ni allahumma ighfir lahu warham allahumma ighfir lahu warham allahumma ighfir warham bẹ́ẹ̀ bó máa wí nu ọlọ́run foríjì kẹ́ ọlọ́run foríjì kọ́ kẹ́ ọlọ́run foríjì kọ́ kẹ́ títí tí lè máa mú òtún fi wí mi. na ìjọba oṣù jẹ àríkù sọ̀rọ̀. pípé ìrántí bàbá rẹ̀ kò sí tó burú àbí ìyá rẹ̀ sí tó burú àmọ́ màá yá rẹ̀ àdúrà yẹn lè máa ṣe láì jẹ́ fọ́ọ̀kù yẹn but wàá máa forúkọ rẹ̀ sínú àdúrà yẹn allahumma ighfir abi warham wa akrim nuzulahu wa wasi' واجعل الجنة هي داره اللهم إن كان محسنا فزد في إحسانه وإن كان مسيئا فتجاوز عن سيئاته اللهم بدله دارا خيرا من دار وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه أتبع عليكم السلام tí ẹ bá sọ pé ìbéèrè yẹn nítumọ̀ nísìnyí ẹni tí ó wá tó fẹ́ ṣe sọ láti sókù lára ẹnu pé pálapàla wà lọ́wọ́ rẹ̀ ilé tó ṣe pé pé ó ti ní Islam gan tí ó wọ́n sá wọ́n sí ní kí wọ́n má ṣe sọ láti lára. kò sí wàhálà tó bá ṣe tiwọn èèyàn wàá ṣe sọ̀látù jánásà sí lára àbí òye wa ilé ìjẹun sí jẹ ṣùgbọ́n ẹ gbìyànjú láti jẹ́ pé kìí sàwọn náà ni ó gbé òkú yẹn mọ́ yín lọ́wọ́ ẹ̀yin lẹ́ tíráì láti rí pé gbókù yín sòtẹ́ lọ gbèsè ẹ̀mọ́ gómìnà tún àtúntò ṣe ń di sàárè rẹ̀ ẹ̀hẹ́n bọ́ lọ́wọ́ ọ̀kan ẹ̀ tí ì bọ́ lọ́wọ́ ìkejì mi náà. عليكم السلام inṣàlá aláyé rẹ wà ẹni tí ò bá sọ láti janaza láti bẹ̀rẹ̀ báwo ni ó sì báwo ni ó sì ṣùgbọ́n kó tó dìgbà yẹn yóò tó ṣe náà ni pé èyí tó bá yẹn tó imam yọka ètò ọkọ débá lálàkọ̀kọ́ ẹlẹ́kejì ọkọ ẹlẹ́kẹta àti ẹlẹ́kẹrin fò yóò sọ ẹlẹ́kẹta iye tó bá lè ṣe nù àdúrà yóò sọ ẹlẹ́kẹrin yóò sọ lánàá lópin wàtí wọn bá ti gbókù kúrò níwájú àmọ́ tí yorùbá sí ń tòsí tí wọ́n fi ṣe sọ̀látùl jánásà èèyàn sí ń lò àtọ́wádìí wọn ní lágbájá ti kú sàárì rẹ̀ nù òsì tó burú lábẹ́ òfin ọlọ́run kó sì sọ̀látù jánásà sára sàárè rẹ̀ ìyapa kan bẹ láàrin àwọn olùmọ̀ títí ìgbà wò sọ àwọn tó pé títí oṣù kan àdéhìí ló sì mú akọ̀fẹsẹ̀ rìn náà wọ́n rí. gbogbo ẹ̀ nínú àdúrà náà nínú àdúrà sì mọ̀ pé bí ni ẹ̀yin ìtọ́dọ́gba ni pé Allahu akbar lẹ́kẹ̀rin lẹ́yìn rẹ̀ kò sí nǹkan kan tá a sọ̀tún assalamu alaikum. ó ti kọ́kọ́ wọná ẹnikẹ́ tí ọkọ bá ti kọ́kọ́ wà lìjẹ́nà àkọ́kọ́ kò sí garanti kọ́kọ́ náà rí wọ̀ dábàá pé kínní kọ́lọ́ sásà nù wá náà tí ọkọ bá ti kọ́kọ́ wà lìjẹ́nà tí ò rí yàwó ìyàwó ti wà ná kọ́lọ́n dà kókó sànù gbogbo wa. tọ́ ṣé wọ́n tún padà fẹ́ra wọn níjọ́ tọ́lọ́ bá mú yẹn dáadáa dáadáa lọ́kùnrin gbà tó bá ti pé wọ́n jọjọ́ pa àtìyàwó ara wọn láyé kí wọ́n tó túká ìyàwó sì lọ́kọ míì bàbá yọpọ̀ kọ lọ́kọ́kọ́ kú kò míì lẹ́yìn ọkọ rẹ̀ so àbọ̀n ló tiẹ̀ ti kọ́kọ́ kú sáájú ọkọ so inshàlá ìyàwó ọkọ rẹ̀ náà ní ọmọ ẹ̀dẹ́ eléyìí ẹ̀ sàlébù wípé wọ́n tó ti ń bọ̀ láti náà aláti ẹ̀dúpẹ́ tọ́lọ̀ ní kí gbogbo na alálìjẹ̀nà náà alaikum salaam. kò sí yàtọ̀ wọ́n máa ń ti kalẹ̀ iná wọ́n máa ń sọ àwọn nǹkan púpọ̀ wà tí o ti sọ o ti ṣe kọ́ sọ sọ ni pé tí wọ́n máa ń

abdullahi bin umar radiyallahu anhuma ó sì gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam fún anabi náà máa ń ṣe bẹ́ẹ̀ walakin ẹnu àwọn olùmọ́kò pé ó fẹsẹ̀ rinlẹ̀ pé ibnu umar máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́sọpá anabi máa ń ṣe bẹ́ẹ̀ yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni alimam ad-Daraqutni nínú tírà rẹ̀ al-Ilal ó ní kò fẹsẹ̀ rinlẹ̀ rárá ókè tí ò bá fẹsẹ̀ rinlẹ̀ hada min qabili ma la yuf'alu min qabili ar-ra'yi wọn bẹ nù nǹkan téèyàn kàn forí lásán ṣe ó wù mí kí n kàn máa gbọ́ sókè gbogbo ẹ̀ ó súnmọ́ kọ́jọ́ pé ànàbì sallallahu alaihi wasallam lórí lọ́fi ṣe bẹ́ẹ̀ illam yakun marfu'an nassan wa sòtú ànàbì sallallahu alaihi ni àjẹ́ kó pé ìṣesí sallallahu alaihi ẹsẹ̀ náà ibn Umar nìkan àwọn ìgbà wa torí ẹni imaamu Bukhari nínú tírà rẹ̀ juz'u raf'il yìí ó mú alátòdò sàbí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan pé bí wọ́n ti máa ń gbọ́ sókè nù fi rọt salat aljanaz so àdìsí kan sì wá àdìsí sàbí bíi méjì wọn Abu Huraira bíi ẹlòmíì Abu Huraira ibn Abbas àdìsí wá látòdò àti ibn Mas'ud. fanabi sallallahu alaihi wasallam ti gbé ọwọ́ sókè níbẹ̀rẹ̀ ètò gbọ́ ọwọ́ sókè mà wọn tó gbọ́ àdéhùn yẹn lẹ bàjẹ́ kódà àwọn lẹ débi pé apá kan nù wọn ò lè fún apá kan lágbára ṣùgbọ́n ṣèkọlà albani ó ní lọ́dọ̀ tó ń lílẹ̀ wọn kò burú jù wọn lè fúnra wọn ò lè fúnra wọn lágbára lílẹ̀ ń burú débi pé wọn ò lè fúnra wọn lágbára torí ẹ̀ kò sẹ́rí kan tó múnádóko kan fẹ́ni tó sọ pálákọ̀ọ́kọ́ nìkan ló ti gbọ́ sókè àtọ̀sọ̀kọ́ sí sèé tí Sheikh Al-Albani sọnù ahkamul janayiz pé ọ̀kan ni wọ́n fúnra alákòólé fún lágbára torí awádìí eléyìí ń désàlẹ̀ kòkò kò lè fún lágbára rárára ni sọ eléyìí túmọ̀ sí pé èyí tó sẹ́kù náà ní ká gbọ́ sókè bí gbogbo Allahu Akbar sọ eléyìí wọ́n ń bẹ nínú àwọn ohun tí salatul janaza mọ́ wa. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. استغفرك واتوب